الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة ووصفنا الأقطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سبحانه وتعالى وبعلا نجي لهم a ń tọrọ ìkẹ́ àti ìrẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wa olùṣìkẹwa alfáwa àgbà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́n kún fún nábi náà tàwọn aráyé àtàwọn sọ̀hábà rẹ̀ ń tọ́lọ́ ọba kó sànú àwọn náà tọ́lọ́wọ́ bí wà tàwọn alfáwa tàwọn ọ̀gá wa tó gbogbo àwọn jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbàá ọlọ́mọsá sànú wọn láyé kọ́ àti dàbọ̀ هنا أشبيع في سيدان نقني وراي هنا الإسلام وفاء في سنة خلفاء الراشدين في ديهم أو خليفة جسران صلى الله عليه وسلم أبو بكر عمر عثمان عتي علي هنا في علاقة بن عبد الله بن سبعة دالة سوادي هم ẹgbẹ́ òun kúrò rẹ̀ ni ó ní khalifa lọ́rùn àwọn gómìnà ọ̀sẹ̀ tí à ń tẹ̀ lọ́wọ́ nìyẹn kọ́nà jí kó yóò wà ọlọ́ba kọ́nà kó wà láwà kó fìtínà àti tinú àtòdè ọlá Qur'an al-Karim ọ̀rẹ́ bí àwọn ọ̀tá ń bẹ́lẹ̀ dà against Islam Abdullahi bin Saba àwọn bá wọnú Islam tó bá dá fìtínà rẹ̀ tí ó bá lákàtí pọ̀ wọ́n ní gbogbo ilé ọ̀pọ̀ ni ìgbèrè kan ni inú ilé gan níbi ń gbóná ẹ̀ nọ́fìnà Osman àbáyé ti dé eighty something years old so àwọn atúndìdì ẹ̀ olè kọ́pù nkọ́lé ọmọ níwọ̀nba bí ti dín ẹ̀rẹ́ ti lọ nìyẹn ọlọ́run kó máa tẹ́ àwọn ọ̀sán bẹ́ẹ̀ sọ̀rọ̀ láwọ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ فاز إلى عمالي أن يوفوا موسم فقدموا عليه كنا وطلعنا في بابا نوتي كنا تدرسوا mú wọn sí àjọyọ̀ kan àwọn tó wá wá fọkàndínmọ̀ àrí abdullahi bin amir amirin basra náà tó wá wá náà ni abdullahi ma amir onígbìmọ̀ basra wa abdullahi bin sa'ad amir misr abdullahi ma sa'ad oní amir misra wa ma'awiya ibn abi sufyan amir sham ake ma'awiya ma abi sufyan أمير الإسلام جاء جماء ودخل أمره بن عاص سامي وقوا وجوا من قبل صيحة وجوا إنه جوا يدنا بن عمرو بن عاص السامي سعيد بن عاص تسمع على أم أموي سعيد بن سعد على أموي وقال أم سيدنا صلى الله عليه وسلم ويحكم كم سنة معالي سكايا ìdá àwọn ẹ̀rọ ìgbó ń gbẹ̀rẹ̀ àtàwọn kọ̀mpútà mọ́ ń gbẹ̀jù pọ̀jù kí ló ń ṣẹlẹ̀ inni wallahi la'akhifun an yakun masdukan alaykum ni wallahi min ja àwọn complaints wọ̀nyí kuma ko وما يعتصب هذا إلا بكذا لا تقوي ابن بي من الرؤية تقوي أصبيعك أعوالي مني قالوا له كان في ألم تبعث أمير مؤمنين إبقوا تنوي لو لوي إبقوا يلو لوي وتوافى ديرو ألم يرد إليك خبر من العو... عن العوام àwọn tó wọ́n wáyé wọ́n fún nírò nípa tó sì sí àwọn aráàlú àwọn aráàlú gírí ọ̀sán táwọn tẹ́wì gbogbo táwọn àwọn ọlọ̀pùpọ̀ lọ́mọ̀ ìpínlẹ̀ rẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ rúfin báwọn ti ṣe àti àwọn àti ọ̀nà ti wá alámi ìṣàfíà ọmọ àdùn ti ṣe ìwòlú àtìlámi alámi ìṣàfíà home alẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wá láì dá fún wọn wọláyé máa sódàkù wọláyé àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyí tó ń kọ̀kọ̀ sí kọ̀ wọ̀nyí wọláyé máa sọ̀rọ̀ wọláyé wọn sọ̀dọ́dọ́ ọmọ abẹ́rù ìwà ìṣẹ́rí kọ́ni wọ́n ṣe bàbá mi àlẹ́ mọ̀ ní hàbí amúrò àtìlámi àwọn tí a ń sọ wọ́n wọ́n láyà àmùkọ́ àmà pílẹ̀ rẹ̀ ẹ̀mù pílẹ̀ rẹ̀ ẹ̀yìn ààrùn akọ̀bùdí ààrẹ iṣẹ́ àà kò lẹ̀ tí a mẹ́rin gbọ́ àwọn ọ̀rọ̀ yìí kó máa mú lò ní rúmọ̀ lásán ni àwọn yẹn bọ́ yìí kó máa mú lò ẹ̀sẹ̀ fẹ́rẹ̀ ohun fi tẹ̀síkínà ààrùn fitna wọ́n tó ní ààrùn tẹ̀síkínà ìdílẹ̀ ìdílẹ̀ láti kọ́nà fitna yìí ìfìṣàrà ọwọ́ bèèrè ọ̀dọ̀ ẹ̀mí ṣáwà ẹ̀mí ṣáwà tó bá ti kàn án fìtínà fìtínà ti dé abẹ́ ọkọ̀ pé dé ọ̀rọ̀ pẹ̀rù kàílá ibn amir àwọn tó wọlé ń kùnà ibn amir lọ́wọ́ pé ara an ti sàbílá omi jihad nígbà gbogbo àwọn tó ń já jihad ilẹ̀ kuma ní ti jihad kuma ní ti ọlọ́run kuma ti dáwà kuma ní ti jihad kuma ní tẹ́lọ́wọ́ kuma ní ti sàn sanwó tó fún wọn ìtí ìrẹ̀tẹ́lì ọ̀rá ìmọ́dìmọ́dìkà ni pé àwọn ìyára pé wọ́n ti wá àjíká àkẹrì iṣẹ́ ẹ̀ lọ wọ́n àjọ pé kò sí sọmọ́ tó kù kú kalẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí wọlé ṣẹ́gun bẹ̀rẹ̀ sí dáwọn skúls kalẹ̀ tó ń bá àwọn relatives kalẹ̀ tó kálukú náà ń kàwé ti dá nǹkan oṣù lọ́mọ ẹ̀rọ garlic àwọn mọ̀ṣùgbọ́ọ̀rù pẹ̀lú tó wà wájú kálukú tó yára nìṣẹ́jú توقف بكلمة ولو أقوم إن قال ابن سعد سيدنا ابن دربي عرفت تصرع لهم بالمال باكلوا لهم قالوا كوف مولو ما تسلوه كوف مولو قال معاوية سيدنا معاوية اجعل حياتهم في أمرائهم ibi gómìnà kọ̀ọ̀kan kọ́ lè mójútó ìlú rẹ̀ ibi gómìnà kọ̀ọ̀kan kọ́ lè mójútó ìlú rẹ̀ ìlú tí ó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n kọlu máa múlító ní fíkì sham ìmí o kọlu gbọ́rọ̀ máa múlító sham ìdílé gbogbo sham ilé ni ma'áwíyà ne ibi allah anu kalabdin sa'ad ara annaka kad ilé tala'un kwararita alaihim جئتهم على ما كان يصنع عمر سيدنا ابن عاصق وسيدنا عثمان أدعت الثلاثة وتسوري فيها kò ti lẹ́nu sí wọn kò ti fi lọ sí wọn ọ̀rọ̀ yìí kìí lẹ́ẹ̀ gbọ́gbọ́n olè wọ́n ti tọ́ wọn ara máa kánà lọ́sùn ọmọ kò tí wá gbọ́ wọn láàyè ju bíi náà mú wọn láàyè lọ ara an tọrọ sí mo tọrọ yìí kí lọ sàáhìbẹ sàáhìbẹ ìlú wa gbé nǹkan àti ní pé ọba pẹ̀lú jọ̀nà ọmọ bí mo ti dín ìgbàwọn ìgbà wọn máa dín ìgbàwọn ìgbà jọ̀nà ọmọ tọ́sí gbé òfin mọ́tò ìṣídú ìmọ́lẹ̀ ìṣíjà lẹ́ẹ̀kọ́ múlẹ̀ kú múlẹ̀ ìdínú ìmọ́lẹ̀ lẹ́yìn lẹ́ẹ̀kọ́ múlẹ̀ kú múlẹ̀ lọ́wọ́ fọ́rọ̀ ọ̀sẹ̀yìn ìgbésà tàhálókù tó ti ohun fi kọ̀rọ̀kù báyẹn táwọn aṣíwájú wọn bá ṣe kí nǹkan ti yíwọ́ ọjọ́ ọba ti kọ̀ọ̀lá táwọn aṣíwájú wọn wọn yóò fi òtùká ilé ìṣẹ̀lẹ̀ yọ̀rọ̀ ọ̀ṣẹ́ fún ọ̀fíìsì rẹ̀ ìmọ̀ wọn lọ́dọ̀ síwájú bẹ̀ wọ́n aṣíwájú yóò máa ní omi tí ń tẹ̀kọ́ lọ́wọ́ àti ìhó lọ sílẹ̀ ní omi tó tutù tutù lọ́wọ́ ọlọ́pàá náà ti yóò fi tutù yóò fi tutù ẹgbẹ́ gbóná yóò wú àlọ́sì ó ní ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn gbé ọ̀rọ̀ Abdullahi bin Saad tó gbé ní ní ìṣẹ́jọ́ ìṣẹ́jọ́ gbé ìbọ̀lẹ̀ ṣe dàbí kó ní fún wọn láti ṣe kó lè Abdullahi bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ló fi bọ́ gbé ìjẹ́ kó lè kọlẹ̀ fún wọn ó ní ìmúlò yẹn ti wà nìyẹn ọmọ ènìyàn nígbà tí dáwà nìyẹn jẹ́ kí ẹn lè kú lè jẹ́ kọlẹ̀kọlẹ̀ ó ní yé bójúbójú lọ nìyẹn fàtàrà osman lakasami tó kúlù máa àtàtù ilẹ̀ nínú ọdún àgbájé dé gbàdúgbé ìfúdú yẹn lakasami tó kúlù máa àtàtù ilẹ̀ ní gbogbo ń jẹ sáà sí ọdún mọ gbọ́ وكل امر دابا بقول لكل باب يوتا ابنه بقول أمر لكم إن هذا الأمر الذي يخاف على عاد أمة قائلا الله أكبر إن هذا الأمر إن هذا الله أكبر عمر روف كلاهي الأمر الذي يخاف على عاد أمة كان تاغ مثل الجنة قائله بسله وأسله وإن باب الذي يغلق كله عليه لا يفتحن لكل تلي تسلاء وتلي تسلاء ولا تلي تسلاء وكفتنا تلي تسلاء لا إله إلا الله وكفته بالليل أبي كفوالي أبي تجاني الله أكبر ومواطات أتي بحبري تتركلي إلا في حدود الله bí wọ́n rí pé ó ti pẹ̀rọ kọ́kọlu inú àlọ́ náà bá ní ìlàmúlẹ̀ فإن فتح فلا يكونن لأحد علي حجة فأول له أن يكون حجة جسمي كاع عثمان نفع عثمان نفع أبي عثمان رضي الله عنه أن يصل شوارع لا تاكله bí a ti máa mọ̀dá àwọn ohun fìtínà yóò ayé àti àti sábàlá ọwọ́ agbára mú wọn bó lè ṣe gba agbálẹ̀ máa lò wọ́n rò kò káàrì láyé ètò òkú fìtínà tẹ̀lẹ̀ tó yà níbi Muhammad sọ̀rọ̀sọ́là ó sọ pé táwọn tó fi yọ̀dà síra wọn ẹ̀kún fìtínà ò ní parí tó parí mọ́ ìṣẹ̀lẹ̀ yorùbá ni wọ́n ní wọ́n ń pẹ̀lú ọgbọ́ àpẹyà ẹgbẹ́ ọjọ́ ọjọ́ kejì ọ̀lá ẹ̀wọ̀n dákẹ́ everything dúró sí everyday abdulkadir sáà ní àwọn ọmọlẹ́yìn sí ọmọ sọ̀rọ̀ ní ọlọ́wà náà kí náà sẹ̀lẹ̀ ọ̀họ̀ ọ̀pọ̀rọ̀ قد علم الله أني لم ألا الناس خيرا إن أمرني كنا أصلاً كنا الله قام في ميوقون سويا قلت له لولا بدين من الله أكبر ra'a fitkin da'ira jiwayu ako jalasi kan kuri atuba li usman in mata lam yarqaha inna atani rudu umma ba usman bayna lu fitkin bamuro buku bam bofno fatanu nas buku kan ya bale abu la umma hukum ko fun ko ko ko فإذا تقويت الحقوق الله لا تدهنوا فكوزت التوجوع ويتلون فيكم نسر معهم ثم نسر ونسر أمراء إلى بلدهم بين لنا ربها كما نعم، أمراء رجلنا سنبع ربها لتلوا الشباء معاوية لأن يقعوا على المدينة كنا معاوية واتلسنا وصنعوا لكم سيدنا معاوية وقال سيدنا وفان يجب وقع الوسام عنا مدينة يوقع صبع سيدنا وفان دي مدينة سيدنا شام المنزل الله سبحانه وتعالى وعطوله تعالى لما قدمناها جمع عثمان كبار الصحابة wọ́n مدينة madina ẹ̀nà tó bá gbogbo àwọn àgbàgbà فقد معاوية abdullah ṣíná mọ̀háwíà gómìnà sham wájú nílẹ̀ wọn bá wá fún ọ̀nà ọba nínú wọn náà bá sáré ọ̀nà kò sábẹ̀ wáhàjì ṣíṣe rọ́bì ọlọ́ ọ̀nà fúnmọ́ ọwọ́ ilẹ̀ wà nínú tó pé ó ní mílíà kan ọgbà islam tó gbà bẹ́ẹ̀ tó gbà islam bẹ́ẹ̀ àbúsù fúlẹ̀ wà nínú àwọn tó gbógun ti islam àwọn ọmọ yìí mọ̀háwíà rọ́bì ọlọ́ ọ̀nà ọwọ́ náà wà ọba islam fi ọbẹ̀ tó gba islam ìyá kò yìí kò yìí ní báyìí bá tọ̀ ó di wa o bàbá tó lè wá bí ìta fẹ́ pé bàbá kí bàbá lè gba islam kó sì wà nù ẹ̀bọ̀ kó sì sí bẹ́ẹ̀ bí ẹgbẹ́ ọmọ ní ọ̀lẹ́ gba islam kò sì bàbá الله مضابعة قسم ابن معاوية ولا قرآن حمد الله قد سلم عثمان حمد الله فنوبا ثم قال انما أبلغ عما تذكروا أنتم أشقاب رسول الله صلى الله عليه وسلم وخلته في حقه بخلقه أين صحابي النبي صلى الله عليه وسلم أين وهي إيمان صحابي النبي صلى الله عليه وسلم إلى أن يستعر إنه يتبرون تكون وولاة أمر عام الأمة أين يبداري الأمر أمه لا يسمع لا يسمع فيه أحد غيركم أين كان رسول الله سيما الأمر أمه جاهل الله أكبر تركتم شاهدكم من غير قلب ولا طمعة إلى يوم يعي يعني أثمان káyẹ̀ kó jẹ yín ká àbí ìdókò wọ̀ká kọ́bìrà gbogbo ara ṣe fún àti jíra ẹ̀ ojú sẹ́lẹ̀ fún àti dín fọ́ àti jíra ẹ̀ bọ́lá ọmọrò ọjọ́ orí ẹ̀dì jìnà báwọn ìtàgbàrù tó ń bí haram lakana tare ban na an ni arju an yakuna akramu ala allahi تعالى من أن يبلغ ذلك بذلك يقول وعلى برعب الله bẹ́ẹ̀ni mìírù pé ṣe mọ́ àṣẹlẹ̀ kúrò pé àkàrí gọlọ́ bàbá jílé ìṣẹ̀lẹ̀ lọ ẹgbìlẹ̀ kẹrẹ lọ́wọ́ lọ́wọ́ ọkọ̀ ọ̀fẹ́d ọ̀ṣẹ́t nìkára tó náà lámàrí ti hàn orílẹ̀-èdè kàkàkiri gbòòlú ẹ̀sùn ààrẹ̀kùn mọ́ ń bẹ̀rù fìdínà fún àwọn ọ̀lẹ́wà báyìí mẹ́dínà ààrẹ̀kùn ẹ̀yìn lọ́wà ẹ̀yìn lọ́wà mọ́ ń bẹ̀rù fìdínà àwọn ọ̀lẹ́wà báyìí mẹ́dínà sí ma àtàtún bí àfíyà ní ṣe ìjọba bá jùlọ ti tẹ̀lé tó ara kíákíá fa'alu yẹlẹ ilá tuntun imu náà tó fi amurikun bí ìyàwó mi ò wọ́n pé ẹ̀sùn tó kúrú lórí àlámọ́ nígbà tó bá rí wọn kún yìí wọ́n láì انتهموا فيما لا رأيتم منها عملا ولا إبدارا قالوا يبقى سنقوكم السلام وانتم ايه سلام سوالا لا إله إلا الله هذا لا يقبل لا يقبل على الأمر ذكروا لا بن أبي طالب إن علي بن لا كان بن معاوية كان ذكر فقال عثمان سنكم نرى مصبوط صدق ابن اخر اما يعني وجد لصو ربنا ابي عفوا يا كان يقول لك ابي وجد لصو نزل السلانة وأبرغ عصبيني أنا أخبركم أني أو عما وليت من سائبي سائبي الذين كانوا من قبلي الله أكبر ثاني ما فنيروين nípa mi àti ìgbésẹ̀lẹ̀ sí àwọn tí mahmoud ọ̀rí ẹ̀ àwọn tó ń gba àwọn sọ́ọ́ ibi méjì méjì àbúrò àti umru nìyẹn kana min qabli wa man qabli zalama anfusahuma man yasir furawa kala ko mu fara nira mu fara nira mu la ilaha illallah an kana minhuma bisabil ittisab ko ko lu won ko won ko ya won معسك على وحجر وإن رسول الله صلى الله عليه وسلم كان يؤتى قريبته قالوا جشاوة صلى الله عليه وسلم كفتها ويبي ولا نفعه نفع وأنا في رأس أهلي إذن يا ولا وجوه ويبيني nínú kò bí àtúnṣe ní ọ̀tán ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnàsì wọ̀nyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ẹgbẹ́ àwọn ẹbí rẹ̀ ni ó dé wà náà مثل المعاعس فيسقط تبقوا يداي في شيء من ذلك ما أقوم به فيه بيني موريكي lámàrí dúkà náà nìyẹn nípa àwọn lámàrí bẹ́ẹ̀ mo fi mọ̀kúndú lórí àwọn lámàrí mọ̀kúndú lórí wọ́n yẹn mú dáre kọ́ pàpà àfẹ́rọ̀ gbò títí ní ṣéèkì ní ìjọpadà fàámùrí lámàrí ni àmúrí kún القرآن ثم سلامري من أسلامي المسيحات لما فأصبت وآسنت قالوا قالوا والله كنت أصبت وآسنت هو أمير المؤمنين أسبيبي أدى سبادا سيدا خالد بن سعيد خمسين ألفا خوصا خالد بن خسيد ني سيسكي تاوزن ومروان بن الحكم ثمانين ألف ومروان لكيفي هكذا منهما ذلك لأنه تلعبنا لهم فردوا وخرجوا رابعين خلص على الله ميدي بقوة وتقول في نفس الآية يدسي ودى جلده رابعين ثم خرج معاوية إلى الشام كيني لسيدنا معاوية ربنا الإسلام له أن عرض على عثمان خروج معه كيف سبطي عثمان يجب ما له كان مقام بالنبي كنتو شام والوا يجب ما له أباك بيجي يوو عثمان من عفان إن دينا عليه àwọn fi ṣe máa gbọmọ̀ dìdà àwọn tí níwà àwọn àti lè ṣe lẹ̀ wọ́n sọ pé máa wòrò ìdárí ohun tí ìṣẹ̀lẹ̀gbà yẹn wọ́n fi ìlú Islam wé Nàìjíríà láti jẹ́ Nàìjíríà di gbáyé independence ní òfin before independence ìjọba wájú ní Nàìjíríà ìjọba wájú ní Nàìjíríà